ṣẹ̀rí tí Koiki Media bá ń sọ fún yín pé iṣẹ́ àgbẹ̀ lówó lórí ṣùgbọ́n ní location confusion wọn ò lè jẹ́ kí àwọn àgbẹ̀ lówó lọ́wọ́ wọn ò lè jẹ́ kán lówó lọ́wọ́ àgbàdo rèé o àgbàdo rèé o ṣé ti rí àgbàdo rèé o bíi múrí kan ni àgbàdo yìí cost o bíi múrí kan ṣé ti ọ̀tọ̀ làgbẹ̀ tó máa gbìn ọ̀tọ̀ lẹ́ni tó máa rà tó máa wá tà tó máa di final consumer tí àwọn final consumer máa fi jẹ́ bí àwa final consumer báyìí. Uh, this is Koiki Media bringing the world closer to your doorstep. Koiki Media representative everywhere in the world. Ṣé ti rí? Àgbàdo rèé o. Location confusion. Tá bá ti dé ilẹ̀ wa ilẹ̀ olómìnira gbogbo nǹkan ló máa dẹ̀rọ̀ fún gbogbo wa lọ́mọdé lágbà àgbẹ̀ á lè lówó lọ́wọ́ This is Koiki Media bringing the world closer to your doorstep.